wọ́n lẹ́nìkan náà fẹ́ràn mọ́ká ẹnìkan náà fọ́nà kẹ́sì kó yìí fún wọ́n fi so pé ilé ra ilé tiẹ̀ bá náà ni <laughs> lára kan tó jẹ́ ọ̀ràn yàn léra lórí òun náà ni hajj ọ̀ràn yàn ni tí ìbọn ọmọ gbìyàn lọ́kàn tí ẹ̀sìn ọgbọ ọbẹ̀ mi sọ kí mo kìnnà mọ́ká kìnnà yẹn gbọ́ àwọn òlélọ́dé <laughs> ẹ̀rì pé ìkọ́nù mi rò ó lọ́kà láyé rẹ̀ rí ọ̀nà mo nígbà lọ torí ọ̀ràn yẹn ni o ó sì wà láwọn orígun islam tí ìwọ ọ̀tàkùn sí ẹ̀mí káfí lórí ẹ̀ bíbá ara ẹni ráyàn wọ́n ráyàn lọ́wọ́ nù wọ́n ti kí ni wọ́n ráyàn lọ́wọ́ ni bíkọ́ ara yẹn bá dà ní àwọn kan fẹ́ràn owó púpọ̀ náà ni a fẹ́ràn owó púpọ̀ fún à adó owó ilẹ̀ akọ méjì fi sowó fi sowó bò wọ́n ní kọ́ lọ sí gbàtà ó kọ́ yẹ pé àmọ́ yìí hajj láwùjọ wa yìí ó lámọ́ wàláyà àmọ́ yàrá bí bá rí hajj yẹn ti ní ọkọ̀ jíjà àlìjẹ́nà ànábi ní alhajj lè mọ̀bùrù laysa lahu jaza illa aljanna kò sí ẹ̀sẹ̀ sáà lọ́kọ́ ìmọ̀ àti hajj ládàá ràgbọ́mí ládàá ẹ̀rọ kò sí ẹ̀sẹ̀ sáà jì wọ́ àlìjẹ́nà ni anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹgbẹ́ ti hajj wàlà mú yẹrùfún wàlà mú yẹfún rọjà kàyọ̀ mi wàlà dàtìrú kùmùkù ẹ má tún ṣe hajj tí ò ṣe lágbàlagbà lọ́rùn rí gbèrègbè lọ́rùn tó bá darí bí ìgbà pé ìyá rẹ̀ sẹ̀ bí ni yóò má kò mí ẹsẹ̀. lóbi sọ pé ṣe hajj dáadáa tó àgbẹ̀ dé ọmọ àlejò náà ni sẹ́gẹ́tì ní sìn sẹ́gun kan máa ní àwọn pé kí n tajà wá tajà náà kọ́ ọba lóhùn náà kọ́ ẹ̀yìn ọ̀hún owó lọ pàdé yìí lọ́nà tó wá lóhùn náà kọ́kọ́ lọ́ọ́ fi wọn ní kan ti kó wọn kọ́ fi ṣe bísínẹ́sì wèrè ìdíní ọ́ so wọ́n ní pé a ti sọ ájì di nǹkan míì láwùjọ wáyé ló fà wáyé nímọ̀ nípa ẹ̀sìn ló fà tẹ́wàá rí bọ́dà kan tó jẹ́ àlùsùn náà ẹ̀wà fún mọ́ká inú onídùn láyé opportunity láyé lórí òun yóò ṣe àdára rẹ̀ ẹ̀fẹ̀ lẹ́nu ìwà lọ hajj gbogbo àwọn opportunity ní bẹ́ẹ̀ ní hajj kò ní rí ẹlòmíràn ti ń gbé hòtẹ́ẹ̀lì rẹ̀ kò jìnnà sí haram kò sí ní kí n haram wọ́n lè ní ẹlẹ́gbẹ́jẹ̀ náà sótò lè lè àgbàṣẹ ni ẹ kó lọ kó lọ kó sì bí ọlọ́run tó bá wá dé ọpọ́sẹ̀ tó ti nínú gbogbo àwọn ẹ̀rọ kó sì kọjá ọlọ́run forí jìn tí ò bá jágbà gba ní hajj tó bá dé kó wá di àtúndì gidi kó wá máa ṣe súnà. nọmba two. jazakumullahu khairan ọlọ́wọ́ bá fi jazakumullahu khairan ọlọ́wọ́ bá fi ṣètò hàn fún bíi hajj tí ẹ bá lágbára àwọn nǹkan tó wá bẹ́ sábẹ́ ṣètò àyípọ̀ lára ṣètò hàn kẹ́rin yẹn tó lé lọ́lọ́tọ́ ara ṣètò hàn ní pé tí wọ́n fẹ́ lọ hajj yẹn ti lọ hajj lọ́wọ́ yìí yálà wọn fún ni àbọ̀ ló ti jẹ́ ara ṣètò hàn ní in tí àwọn tí bíbọ́ rẹ̀ tó sí ọ̀rọ̀ yàn lérí ẹ̀ tí wọ́n jẹ tí èdè gbọ́rọ̀ fi kalẹ̀ tí wà fún àwọn àdìmọ́ kàfẹ́ rẹ́pọ̀ àwọn ọmọ mi o èyí tó lọlé ìwà nu wọn wọ́n sọ síìsì níbi tó jọ níbi ń ṣe ìlú èyí tó oṣù tó wọ́n bá wọ́n sọ síìsì wọ́n ti san wọn tó gbogbo owó wọn pápátá gbàtí mo sí síbi dé tó ní mo lé lóṣù méjì àbóṣù mẹ́ta kí n há sọ̀hún báwọn kan ti há jò ní ọ̀sọ̀ fún bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ní three hundred thousand tí wọ́n mọ́ lè jẹ́ sì ah dé à wọ́n lè fi yín okun mọ́ èlé àfún mi tú ọ̀rẹ́ jáde máa tó wáyé pé tó lè tó wọn náà ni ó ọmọ lè di o pé kò wá sí ah, lè ah ìfún lè sẹ́nu ah ti hajj rẹ lẹ̀ hajj ìgbàanì hajj ni lọ wọn lọ hajj kò tó kọ́ lọ́wọ́ nígbà alájì yẹn o èyí tó jẹ́lẹ́sẹ̀ náà ni lára náà yìí sì sọ àti ẹni pé onídàgbọ́rọ̀ ọ̀rẹ́ ni tí ó tẹ̀lé lọ lọ́kùnrin tó jẹ́ inú àwọn gbọmọ haramu rẹ̀ tó ẹ pé ẹni yẹn wọ́n fún ní mọ́kà wọ́n fún ní owó tí ó fi tọ́jú ọmọ lẹ́bí rẹ̀ gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n àníṣe ṣùgbọ́n àkíyèsí tó dáa náà kò ní sí yẹn